أحدهما أو كلاهما فلم أحدهما بدل أحدهما من أدرك أبويه عند الكبر أحدهما أو كلاهما أو كلي أو كلاهما كليهما أو كليهما ولم يدخل الجنة وعلم أن رجلا الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله في الحديث الثالث عشر وثلاثمائة من كتاب رياض الصالحين وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم لا يجزي ولد والدا إلا أن يجده مملوكا فيشتريه فيعتقه رواه مسلم حديث على فقيه ní inú ìdánilẹ́kọ̀ọ́ àtòní wọ́n alátọ̀dọ̀ Abu Hurayra radiyallahu anhu ọlọ́run kó yánu sí i ó ní ìrántí ọlọ́run kí àti ọlọ́ ọlọ́run ọba kó máa bá a ó sọ pé la yajzi waladan walida ọmọ kan ọmọ sí i ó lè san òbí rẹ̀ lẹ́sàn-án bíbí tóbi ọmọ kan ò sí tó lè san òbí rẹ̀ lẹ́sàn-án bíbí tóbi illa an yajidahu mamluka àyàfi tí ọmọ tó bá bá òbí rẹ̀ lẹ́ni tó ṣe é pé ó jẹ́ ẹrú fẹ̀yẹ̀sítẹ̀ríyẹ̀wò kó wá rà fẹ̀yọ̀ àtẹ́kọ́ kó sì bọ́kùn ẹ̀rú kúrò lọ́rùn rẹ̀ tọ́mọ bá ṣe bẹ́ẹ̀ á sọ pọ̀ san òbí rẹ̀ lẹ́sàn-án. àdìsí ń tọ́ka sí pé gbogbo bí Islam ti ṣe ń pè wá nínú Al-Qur'an àti Sunnah lọ síbi pé ká máa ṣe dáadáa sáwọn òbí wa méjèèjì kò síbi dáadáa tá a ṣe sóbì náà ti ṣe lè pọ̀ tó kò sí bó ti ṣe lè kẹnu tó tó lè wàá dúró ní ipò pọ́nmọ́ ti san òbí rẹ̀ lẹ́sàn-án tó yẹ kó san wọn gbogbo bó tilẹ̀ wù kálákàkà ká gbìyànjú tó nínú ṣíṣe dáadáa sáwọn òbí wa méjèèjì a lè san wọ́n lẹ́san lórí ní táwọn ti ṣe sí wa àwọn ti ṣe dáadáa sísọ sí wa nípa pé wọ́n bí wa àwọn ti ṣe dáadáa sí wa nípa pé wọ́n tọ́jú wa wọn à fi wá sílẹ̀ fún ikú kó pa wá wọn à fi wá sílẹ̀ fárùn kó gbé wá sí wọ́n tọ́ wa wọ́n wò wá wọ́n rè wá wọ́n ṣọ́ wa lọ́wọ́ gbogbo aburú àti ewu lẹ́yìn bíbí tí wọ́n bí wa táàbà wá jẹ́ pàǹtọ́jú wọn à ń ṣàánú wọn à ń náwó lé wọn lórí àpá wọn tì àdá wọn dábùkátà wọn adúró tì wọn gbágbáágbá gbogbo ìyówù a lè ṣe fáwọn òbí yìí kódà kó ṣe pé bàálù fún un kódà kó ṣe pé ọkọ ilé ẹ̀yàwó àwò fáwọn òbí rẹ̀ kódà kó ṣe pé gbogbo nǹkan tẹnu jẹ gbogbo ntẹnu tí èsì haram ló fi ń tẹ àwọn òbí rẹ lọ́rùn lásìkò àwọn aṣọ tó gbádùn àwọn aṣọ tó lálàáfíà àwọn aṣọ tó ìfiní lọ́kànbalẹ̀ lọ ń dá sí wọn lọ́rùn gbogbo eléyìí kò sí ètò lè ṣe táwọn àpò ti san àwọn òbí rẹ lẹ́sàn-án ní táwọn sì ṣe ọ àmọ́ ń gbàdúrà pé òfin kì í fẹ́fẹ̀ẹ́fẹ́ kọ́ máa ní ta yọkú mbẹ́ẹ̀ ẹ sọ pé àyàfi téèyàn bá bá òbí rẹ̀ lẹ́rú tọ́jẹ́ nǹkan àní fáwọn míì tó ti wà ń kó ẹni tá a lè rà tá a lè tà. tó ìwọ wa mú owó wa ra òbí rẹ̀ kúrò lóko ẹrú ìgbà tó bí rẹ̀ tó wá di nǹkan àní fún wọn òsè mẹ́ni òsè méjì lọ́ba bọ́ òkun ẹrú kúrò lọ́rùn òbí rẹ̀ náà ọmú kúrò nípò ẹrú ọ̀sọ́dọ̀mọlúàbí téèyàn bá fi lè ṣe bẹ́ẹ̀ á sọ kó san òbí rẹ̀ lẹ́sẹ̀. a ti mọ̀ pé èyàn ní òbí rẹ̀ èyàn ní òbí rẹ̀ lẹ́rú gẹ́gẹ́ bí èèyàn ti ṣe ní ọmọ rẹ̀ lẹ́rú nítorí pé tí bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ sábà bọ́ sípò pé wọ́n dẹrú fún ọ bí ká pé wọ́n pín àwọn ẹrúgun wọ́n sì mú bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ lójú ogun yẹn torí pé wọ́n jẹ́ káfíìrì ìgbà tí wọ́n pín èrè ogun wọ́n pín bàbá rẹ̀ wọ́n pín ìyá rẹ̀ ọwọ́ rẹ̀ ni wọ́n á bọ́ sí. Si tọ èyí ní bàbá rẹ̀ ní ẹrú èyí lọ́mọ rẹ̀ lẹ́rú ní wàràǹsẹ́sà náà lọ bọ́kàn ẹrú kúrò lọ́rùn bẹ́ẹ̀ náà ni tó bá pé ọmọ rẹ̀ ni wọ́n pín fún ọ lẹ́rú ní kíákíá lọ bọ́kàn ẹrú yẹn kúrò lọ́rùn eléyìí túmọ̀ sí wípé oníkálukú wa ká mọ̀ ní pé àwọn òbí wa ipò tí wọ́n wá ipò tó ga ni èèyàn ò sì gbọ́dọ̀ dẹjú lẹ̀ kó máa wo òbí rẹ̀ lóko ẹrú kó má ní ìyànjú kan tó gbà láti mú bàbá rẹ̀ màmá rẹ̀ kó lóko ẹrú yìí lópin ìgbà téèyàn ọba fẹ́ kọ́ lọ́wọ́ bó bínú sí yàn pàtàkì jùlọ téèyàn bá ní tó lè fi rà wọ́n kúrò lóko ẹrú torí ẹ̀ ni wọ́n ti sọ pé àyàfẹ́ni tó bá rí òbí rẹ̀ ní oko ẹrú pé ẹrú ló wà téèyàn wá ń sinmi ní téèyàn sinmi ti téèyàn fàsìkò ṣòfò téèyàn rà kíá èèyàn tó fàsìkò ṣòfò lẹ́ẹ̀kan náà lọ́bọ̀kùn ẹrú kúrò lọ́rùn torí fáwọ̀ tí wọ́n lò níbi fẹ̀yẹ̀ṣtẹ̀ríyà àti tí wọ́n lò níbi fẹ̀yẹ̀ṣtẹ̀ríyà wọn pè ní fáà ta'qib fáà ò ti ń túmọ̀ sí pé n tó wá lẹ́yìn rẹ̀ ọ̀wá ní wàràǹtì sàmì ọ̀wá ní kíákíá ní kàmánkíá sílẹ̀ jẹ́ àdìsẹ́ alákọ̀ọ́kọ́ torí ẹ̀ ẹ̀yin tí ọlọ́run lẹ́dàá ti sàánú yín nípa kó sọ yín dáadáa fáwọn òbí yín ọlọ́run ti sàánú yín. nípa pẹ̀ mójútó àlàáfíà àti bíbẹ dáadáa àwọn òbí yín ẹ má fi ayọ̀ ẹ má fi bara yín ní sẹ́jẹ́ ẹ má fi ìjọra ẹni lójú ẹ má fi dára yín ní ládàánù à ń jánu à ń fánu lórí ṣe fóbi ẹni kò yẹ yín nítorí pé gbogbo ìyówó èèyàn lè ṣe fóbi rẹ̀ ní ti dáadáa. èèyàn ò lè san àwọn òbí yìí lẹ́sàn-án wàhálà táwọn ṣe lórí wa ìpọ́njú eléyìí tí wọ́n fara kó lórí wa ìdààmú eléyìí tí wọ́n gbé aṣọ rẹ̀ wọ̀ bí ẹ̀wù lórí wa ò lè san padà amọ̀tí wọ́n ti gbọ́ màá ṣèrè fún sóbì rẹ̀ ẹni tó gbé mọ́tò sí bàbá àti ìyá rẹ̀ ń di ọ́ wá kó pé donated by their son ẹ̀rí pé lẹ́yìn ọ̀gbádùn ok wọ́n ní ìwọ ọmọ wọn ni wọ́ màtí ọ̀ wá donate ọmọlanke fún bàbá àtìyá rẹ̀ ó tún ní ìdìkọ́ ọkọ sára rẹ̀ donated by their son it was donated by their daughter àbẹ́rẹ́ rí nǹkan náà torí ẹ̀ bẹ́ẹ̀ ẹran léyà kan ló mú akóbì rẹ̀ pé kí wọ́n pa ń jọ léyà ọwọ́ agbègbè àfi tí gbogbo ará àdúgbò ti rí ọ pé nu ẹran lé alára fún wọn gbọ́ báyìí wọ́n máa pariwo ká o ẹ̀yin náà ẹ má sún àsùn péye o ẹ̀yin náà wo ń dá gbé bọ̀ wá o bàbá wa là ń gbé lọ fún o gbọ́ báyìí wọ́n sọ pé àṣàánú àwọn. gbogbo ẹni tí wọ́n ti bí ọmọ òfòònù o ọmọ aláìlórí lọ́wọ́ ọmọ abú àní gbogbo ohun tó wù kó ṣe láyé kò lè san àwọn òbí rẹ̀ gbàmí ẹ̀rí kó òbí ti dàgbà wọn à lè ṣe àmójútó àwọn èyí tó kù nínú àwọn ọmọ tó sì wà ní kéékèèké má kó wá jẹ́ pé wọ́tọ̀ dàgbà láàrin àwọn ọmọ wọn lọ́ọ́ máa mójútó àwọn ọmọ yẹn bí àwọn ló ń ké tà fún sukù wọn wọn lọ rán wọn lọ lè kí ó wọn lọ mójútó àlàáfíà wọn o gbọ́dọ̀ tẹnu rẹ jáde kọ mọ àti fáàrí sí bàbá rẹ pé sẹ ibẹ̀ kan bí wọn kalẹ̀ níbà náà là ń tọ́jú wọn pé ìwọ lọ ní ọsàn wa lẹsùn ẹgbọ́rọ̀ mi ọmọ gidi ọgbọ́dọ̀ sọ̀rọ̀ rẹ̀ alimá muslim ń lọ gba ẹgbà wá ìwà ẹgbà wá mi tún wá gbọ́dọ̀ Abu Hurairah kan náà kọlọ ń kó yanu sí ana Rasulullah sallallahu alayhi wa sallam qaal ma nabi wa sallallahu alayhi wa sallam ọni man kana yu'minu billahi wal yawmil akhir falyukrim dayfahu ẹnikẹ́ni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó tó gbọ́jọ́ kan ìgbọ́ tẹ́ pé gbígbà tó gbọ́ ọlọ́run ọba gbọ́ ńlapa nínú wa àtìsé rẹ̀ ìgbàgbọ́ tó ní sọ́jọ́ ọ̀gbẹ́ni alqiyama ó ńlapa nínú wa àtìsé rẹ̀ ó ń sẹlẹ̀ ayé ní ìṣe tẹnitọ́mọ̀ wípé tá a bá kú ọlọ́run gbé wa dìde yóò ṣèṣirò fún wa ẹnikẹ́ni tó gbọ́ ọlọ́run ọba gbọ́ tó tún gbọ́jọ́ ọ̀kan ìgbọ́. nítorí pọ́pọ́ nínú àwọn ọmọgbọ́lọ́ngbọ́ tí ọ̀gbọ́jọ́ kan ìgbọ́ ọ̀ ń bẹ nínú wọn ẹni tí ọ̀sọ́ pé ọmọgbọ́jọ́ kan ìgbọ́ ṣùgbọ́n méjèèjì a sì mọ̀ pé rukunani min arkani iman orígun méjì ni wọ́n jẹ́ nínú àwọn orígun ìgbàgbọ́ òdodo orígun òdodo jẹ́ mẹ́fà ṣùgbọ́n ká gbọ́ lọ́wọ́n bá gbọ́ ká gbọ́jọ́ kan orígun kọ̀ọ̀kan làwọn méjèèjì àwọn jẹ́ méjì nínú mẹ́fà lọ́pọ̀lọpọ̀ a máa rí nínú alukur'an àti sunna wípé tí wọ́n bá fẹ́ bá wa sọ àwọn ọ̀rọ̀ tó pàtàkì eléyìí tó ṣe kí wọ́n fẹ́ fi pàkíyèsí wa lórí ká ṣe dáadáa kan àbí ká jìnà sáìdáa kan wọ́n á máa pàkíyèsí wa lọ sídìí pé ìyẹn tó bá jẹ́ pé gbọ́lọ́ngbọ́ tẹ̀sí gbọ́jọ́ kan ìgbọ́ nítorí pé àwọn nǹkan méjì yìí wọ́n á jẹ́ nǹkan tó ṣe pé wọ́n kárabàtà púpọ̀ nínú àwọn orígun ìgbàgbọ́ òdodo bó tilẹ̀ jẹ́ pé kò lè ṣeé ṣe kéèyàn gbọ́ lọ́wọ́n bá gbọ́ kọ́ á lò wọ́n gba wọn màláìkà gbọ́ wọ́n gba wọn sírò ọlọ́run gbọ́ wọ́n gba wọn aránṣẹ́ ọlọ́run bá gbọ́ wọ́n gba kádàrá gbọ́ ó sì ṣòro kéèyàn ọlọ́run gbọ́jọ́ kẹ́yìn gbọ́ kọ́ kọ́ má gba àwọn ànábì ọlọ́run gbọ́ kọ́ má gba àwọn tírà ọlọ́run ọba gbọ́ kọ́ má gba kádàrá gbọ́ kò lè ṣeéṣe tó ń torí rẹ̀ eléyìí ń bọ̀ jẹ́ pé àwọn náà làwọn ètò ga jù púpọ̀ nínú àwọn orígun ìgbàgbọ́ òdodo wọ́n fi ń tawájú ni ẹ taara èyí tó ga yìí kẹ́ ẹ fi ṣàkíyèsí èyí tó tẹ̀lé wọn nítorí pé ẹni tó bá gbọ́ ọlọ́run ọba gbọ́ nìkan tó tún gbọ́jọ́ kan ìgbọ́ nìkan tọkọ láti gbà àwọn orígun ìgbàgbọ́ òdodo yòókù gbọ́ kìí ṣe múmìnì so eléyìí wọ́n fi ń pàkíyèsí ni wọ́n ń pè ní tanbihum bil a'la 'ala al-adna wọ́n ń ṣe ìdánijí fún wa pẹ̀lú ìtọ́ga jù ọwọ́ sàn títí dórí àwọn ètò kérésì so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ tí wọ́n ti wá pé man kana yu'minu billahi wal yawmil akhir ẹni tó bá gbàgbọ́ tó gba gbogbo àwọn orígun gbàgbọ́ òdodo gbọ́ ńlọrọ̀ yìí túmọ̀ sí kò túmọ̀ sí gbọ́kàn gbọ́ lọ́wọ́n bá gbọ́ gbọ́jọ́ kan yìí lásán gbọ́ ọ̀sà ìgbàgbọ́ sáwọn màláíkà Ọlọ́run ọ̀sà ìgbàgbọ́ sáwọn asírọ̀ Ọlọ́run ọ̀sà ìgbàgbọ́ sáwọn aránṣẹ́ Ọlọ́run ọ̀sà ìgbàgbọ́ sí kádàrá nítorí pé tó o bá sá ìgbàgbọ́ sáwọn màláíkà tó o ṣàìgbàgbọ́ sáwọn anábì ọlọ́run tó o ṣàìgbàgbọ́ sáwọn tírà ọlọ́run ó lè karú ọ̀rọ̀ yìí fún torí màlẹ́kà náà lọ́lọ́run rán sánábì tó fi dà nábì màlẹ́kà ló jíṣẹ́ ọlọ́run fún ànábì tó ní ká ànábì náà máa jíṣẹ́ bá di ránṣẹ́ ọlọ́run àwọn ọlọ́run láti rà láàyè fẹ́ ká ṣe láti rà láàyè ká ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam téèyàn bá wá jẹ́ pé ọlọ́run nìkan ló gbàgbọ́ àtọ́jọ́ kẹyìn kò gba àwọn màláíkà gbọ́ kò gba àwọn ànábì ọlọ́run gbọ́ kò gba àwọn tírà ọlọ́run gbọ́ kò gba kádàrá gbọ́ kò lè ká gbogbo àwọn ọ̀rọ̀ yìí kún torí wọ́n fi ń tawájú ni wọ́n ń fi ètò ga jù tawájú lórí àwọn ètò kéré sí wọn. wa illa la yakunu ar-rajulu mu'minan hatta yu'mina bi arkanil imani kulliha ẹnìkan ò lè jẹ́ mùmínì o ṣáájú kó tó di kó gba gbogbo àwọn orígun gbàgbọ́ òdodo gbọ́ lápapọ̀ pẹ̀lú yọkẹrẹm dọ́yìísá kọ́ máa ṣàpọ́nlé àlejò rẹ̀ gbogbo àlejò tó bá wá báyìí lọ́pàá jùlọ ẹni tó bá tọ̀nà jíjìn wá ọkọ̀ ọ̀kùnrin ó fi ọtí ààyè tó pàtàkì ìwọ mọ́ wàá yẹpẹrẹ rẹ̀ mọ́ fi sáyà bùkún gẹ́gẹ́ bó ti ṣe pọ́n ọ lé ìwọ náà pọ́nlé bọ́ǹbà wa ń pọ́nlé kó ní ìgbàgbọ́ pé ara àgbàgbọ́ òdodo lélẹ́yìí ara àgbàgbọ́ òdodo ni torí pé ìkìrámù gbọ́yé ṣọ́ọ̀bẹ̀tún min shu'abil iman iná lọ jẹ́ látàrí àdéhùn ẹ̀ka kan ni nínú àwọn ẹ̀ka àgbàgbọ́ òdodo torí wọ́n ti lẹ́nu tó bá gbọ́ lọ́ngbọ́ àtọ́jọ́ kẹ́yìn àwọn ni máa ṣe bẹ́ẹ̀ anábì sallallahu alaihi ń sọ pé al-imanu bid'un وسبعون شعبة nínú riwaya bid'un wa sittuna shu'ba ó ní ẹ̀ka àgbàgbọ́ òdodo nǹkan kan lé ní àádọ́rin nínú riwaya mi nǹkan kan lé ní ọgọ́ta ni sọ ara rẹ̀ náà níbí àwọn olùmọ̀ ti ṣe yọ wọn nù gẹ́gẹ́ bí ẹ ṣe rí i pé nínú tírà al-Imam al-Bayhaqi rahimahullah àtàwọn míì tírà rẹ̀ tó pè ní Shu'abul Iman. ẹ̀rí kúrò àwọn àdìsí ni wọ́n kó jọ ike minal iman ikramu dayf قال النبي صلى الله عليه وآله وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه بين الإمام البخاري في لقب لقب نينو تراري ẹ̀rí tí ó ṣe tẹ̀bú ìfikẹ́ ń bẹ nínú ìmánì kí èèyàn ṣe kìrámù báyìí ó ń bẹ nínú ìmánì ìtààmù tààmù ó ń bẹ nínú ìmánì an tusallima ala man ta'lam wa man la ta'lam. tó àwọn àdéhùn yẹn ni wọ́n tún máa yọ torí rẹ ara ẹka àgbàgbọ́ òdodo òun náà ní ká sàpẹ́lẹ̀ àlejò tó wá bá wa ẹnìkan ẹnìkan bá lálejò ọkàn lábùkù ẹnìkan bá lálejò ọ̀ká sí àmì pé kò ní ìgbàgbọ́ òdodo rẹ̀ ó lè ní ìpìlẹ̀ ìgbàgbọ́ òdodo ṣùgbọ́n àwọn òdodo ó ṣòfò mọ́ lọ́wọ́ yóò mọ́ ìfà ẹnikẹ́ni tó bá sì wá bọ́ látọ̀nà tó ó ti kọ́ ọkún púpọ̀ nítorí pé ẹ má gbàgbé pé kò sí kékeré ìrìn àjò tọ́lọ́n bá kọ pé jàǹbá ṣẹlẹ̀ ọwọ́ ibi tó ti wà sí ibi tí wọ́n wà tọ́gbà ní pọ́lọ́ wọkọ̀ ń gáràjì ó fi wá débi tí wọ́n wà tọ́gbà ní pé ńgbà tó tún sọ̀kalẹ̀ ó tún wá táìsì tó fi gbé débi tí wọ́n wà àbótí ẹ̀gbọ́n kádà ó fi débi tí wọ́n wà ìjàmbá lè ṣẹlẹ̀ ní gbogbo àwọn ìgbésẹ̀ ọ̀hún tó ti kó lè mẹ́mìí rẹ̀ lọ tí wọ́n bá wá dàálẹ̀ tí wọ́n bá ń tún sáà tí wọ́n bá ní kí ló ṣe ọbẹ̀ ìwọ lọ́bẹ̀ wò ní ìjàmbá fi ṣe orí pé ń bọ̀ wá dọ̀ rẹ lọ́wọ́ lọ́kọ̀ fi ní ìyọnu tí ìjàmbá fi ṣẹlẹ̀ tó fi bá bẹ̀ lọ àyàfi gbogbo ẹni tí ó bá fààyè rẹ̀ lẹ̀ wá sọ́dọ̀ rẹ̀ ó ti fẹ̀mí rẹ̀ wéwu. kọ́ wa padà wá hàn pé wọ́n játijáti wọ́n rádaràda wọ́n tó wúlò rárá ni wọ́n ti torí rẹ fẹ̀mí wéwu bá wọn. ní jẹ́ játijáti rádaràda ńgbà tó dé òfin kankan lọ lómi òfin kankan lọ lóúnjẹ ni ẹni tẹ́bi bá ń pa ó ti rá àwọn èèyàn lóúnjẹ lọ́nà kó tó sẹ́mi pé ìwà burúkú pátápátá gbà lélẹ̀ tó o sì ń bẹnu pé ìwọ̀n nígbàgbọ́ òdodo nítorí pé nínú ara ń tígbàgbọ́ òdodo pé wàá lọ síbi rẹ̀ ni pé ẹ̀ǹtẹ̀tẹ̀ nàásá máa tọ̀ ṣìbọ̀ ẹ̀ǹtọ̀tà ìwọ máa ṣe sáwọn èèyàn irú tó ń fẹ́ káwọn náà máa ṣe sí ọ nítorí pé màkàmàkà ni irú tó kàn lónìí tó fi wá bọ ó lè kàn wọ́n náà lọ́la tó fi lọ́ọ́ bá a. seru tí wọ́n ṣe sí i àti bó ti ṣe tẹ́wọ́ gbà tó náà bá ṣe sí ọ tẹ́wọ́ gbọ́ wọn náà máa wò wò torí pé tí wọn náà ń ṣe lónìí lọ́gbà àlejò kan dé ẹ̀ní àlejò tó wọ̀lú ní igi dání ọ̀jẹ̀ òkè ń lè jẹ fùfú tútù àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin pẹ̀lú ògbó ọlọ́run ìwọ náà ọlọ́run jẹ́ kí ìwọ náà débẹ̀ jọkàn tó o bá délù tiẹ̀ náà òun náà kà sọ fún ọ wípé etí ń bẹ́ńbẹ́ òun náà ní pé gẹ́gẹ́ bẹ́yìn náà ti ti síwájú sí ẹ̀ ní bínú ni o ẹ̀ ní bínú gbogbo àwọn yòó fùfú ti sùn àwọn yòó fùfú gbogbo wọn ti sùn tòkọ́dà bàbá la fẹ́ báyìí ra gàrí ká kábàá yín dà sómi so gbogbo àwọn tí ń ta gàrí gan ti palẹ̀ mọ́ ó kéèké wọn ni ká jẹ sùn ẹ jòkó ọlọ́run ògó ọlọ́run dàbí búrẹ́dì ẹlòmíì burú bàjẹ́ o wọ́n ti sọ pé ojú arìn káàkiri ayé a máa rí nǹkan wàláhìí tàláhìí ó dé bomi jọ pé ẹgbẹ́ alákàn pé òun ò lù ọ́ níbi tábùkù ọkàn dé so ẹ ṣàpọ́nlé àlejò yẹn àlejò náà kọ́ pọ́nra rẹ̀ lé o àlejò náà kọ́ pọ́nra rẹ̀ lé because àlejò míì náà yóò máa ṣèṣe arébìjẹ abolóúnjẹ kú tẹ́kí tó bá ti gbé oúnjẹ sórí dáìnì láì jẹ́ kí wọ́n sọ pé oúnjẹ ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò ti máa wọ ẹ̀yìn lẹ́ẹ̀mẹ̀wàá yọ máa wẹ̀ yọ máa wá yí bígbà tó wà lórí àga bábà àwọn náà ti rí kó ti ṣàdúwèsì ọrùn àbí ti ń pa bàbá yìí báyìí ṣe dáìnì lọ́wọ́ àlẹ́yìn mi ní àbíbá ẹ̀yin náà wọ́n ti gbóúnjẹ kalẹ̀ fún un wá débẹ̀ bẹ́yà ẹ mọ̀ pé ńgbà mi náà wọ́n tún máa pọ́nyàn lé náà kọjá ntágbárì yẹn ká so bẹ́yà búrẹ́dì ni wọ́n lọ ra four hundred ṣe àkókò sí bínú èèyàn ti lè fẹ̀ tó four hundred mo rò pé ní náà sí èsì so wọ́n á gbé sórí téèpù pé bóyá tẹ̀ bá ti jẹ díẹ̀ òtòrò àwa náà gbogbo ara ilé ò tí ì jẹ nǹkan kan àmọ́ ẹja fi pọ́n ẹ̀yìn lé agbára tiwọn náà ká nǹkan kan lọ títí àmọ́ wọ́n fẹ́ pọ́n lé ni kíkẹ́ bóyá àlejò tó mara ni tẹ́ bá ti rọra pa díẹ̀ tẹ́ fà ya lórí rẹ̀ so tẹ́ fi rán ọ gbogbo ọbẹ̀ tó wà nù sásùn wọ́n tún wà sínú kínífà wọ́n tún po tíì sí àwọn tó wá pé tí iléyà bá dé ni wọ́n máa mu mílíkì wọ́n tún bọ́ fi mílíkì sí so ni wọ́n bá ní gbàgbára wọn ọba ká wọn ní gbé orí tébù so kọ́dà yóò dáa fún yín ó sì mọ̀ pé bí ń polúwa rẹ̀ kọ̀dá tó pé ọ̀ràn mi wọ́n bá gbé búrẹ́dì four hundred ó wo ná ọjẹ ọjẹ fíáwó tí ò sí nǹkan kan o gbogbo ẹran tún jẹ ó tún ń rún eegun wọ́n bá wọn dé eegun sínú abọ́ ọ̀mùtí yó wọn ni alhamdulilayi mọdàkùn sí mọ rìbọ tu wọta kòkó kòkó omi o kó tiẹ̀ kó mi kó ṣe ti kànga ẹ̀fọ́ wa sọ kó mi wọ́n lè bá wa pure water kó ṣe mọ rìbọ tu wọta wọ́n tún bá mú ọ̀kan náà àwọn bọ́tí wọ́tà tó kúnlẹ̀ ayé wa wá nínú ẹ̀fà ẹ̀fà wọ́tà lèmi máa mu wọ́n yẹ kẹ́ ẹ kó wa ńgbà tẹ̀ ń bọ̀ àwọn bá tún para kòrò pé tọ́ àwa gbàlejò wa àtàlejò gbà lónìí so wọ́n wà máa rán ma pé ẹ wọlé tébù sí wọ́n jẹ búrẹ́dì o ẹ wọlé tébù sí wọ́n jẹ búrẹ́dì o wọ́n bá ní púpọ̀ ẹ̀ bàbá ti jẹ́ o subhanallah ṣé wọ́n ní máa múra kalẹ̀ dé oúnjẹ alẹ́ báyìí tọba dánrò eléyìí wò láàárọ̀ àbọ̀sùn wọn lọ múra gidi ni ìyàwó máa bú ọkọ ọkọ máa bú ìyàwó àmọ́ arú ẹni tẹ́ gbà lálejò yìí o àwa ganan ní tìkílà jẹ lónìí ó kéèyàn mara ebi máa ń pààyàn àmọ́ la pélé ńlé la wà ó kó ìfun rẹ̀ ń jà nígbà tí jẹ díẹ̀ ó sọ̀rọ̀ àmọ́ ọkùnrin bẹ́ẹ̀ torí báwọn ṣe kún ọ lé wọn náà kún àwọn lé kò nídìí kí wọn máa kà fún ọ ẹbí tẹ bá bẹ lómi wò ẹ má wo bí wọn ṣe dírẹ́sì ara wọn kẹ ẹ rò pé nǹkan bẹ lọ́wọ́ wọn ẹlòmíì kàn láàfin jù ní nǹkan ò sí fẹ́ lómi púpọ̀ à ń bọ̀ síbọ̀ bá ti wọlé wọn lẹ́sìn mọ̀ pé káì nǹkan fẹ́ rí fáwọn ilé wọ́n á jẹ́ pé má ṣe gbóúnjẹ sórí tébù ni wọ́n náà máa jẹ́ ó kù díẹ̀ káàtó ìgbà míì wọ́n lè jẹ́ pé ẹni tó kó ẹ̀yìn lẹ́yìn ni wọ́n gbà lálejò wọ́n kàn kó ẹ̀yìn lẹ́yìn ni bí káwọn má dání ìrìn àjò ni tẹ́ni tí wọ́n tẹ́ni tó bá wọn lálejò tó kó ẹ̀yìn lẹ́yìn tí ń bá ń tira jẹun tí ń bá ń sọ̀rọ̀ jẹun bóun ni tìwọ́ tí wọ́n mú lẹ́yìn. tó wá jẹ́ pọ́dọ̀ rẹ nìsọ ní òtí wá sẹ́wọ̀n káwọn ọmọ mi ò lójú ti kọ́bọ̀ nísìnyí ẹ̀yin lọ́ọ̀bì kan gbogbo àyìn lálejò agbára wọn gan lè ka lóòótọ́ wọ́n kó ìsọ àmàlà táàtì wọ́n kó sórí dání tébù àwọn àdéhùn gèlèmàgèlèmà wọ ẹran lóríṣiríṣi wà wà so ìwọ wá ń sọ oúnjẹ ń jẹ ìwọ náà wọn gbà lálejò àwọn ọmọ tó kó lẹ́yìn báyìí àbí òye wa kọkàn má dà travel káwọn náà tẹ̀ tún wá kẹ́kọ̀ọ́ káwọn náà rí ìrírí ìgbésí ayé so làwọn bá máa fèsì pé kí ni gbogbo oúnjẹ tó wà lórí tébù yìí ò tó wà jẹ gbọ́dọ̀ ah, ń jẹ́ sí àfa ibi tí wọ́n ti ń du kọ́ ọ má jẹ àmàlà sùn kàn yìí kù kọ́mọ̀dé tí wọ́n sọnù ọkọ̀ kánú àwọn ọmọ ilé ti jẹ márùn márùn wọ́n máa làágùn tí wọ́n máa tó tó tó tó pẹ́ ẹran sẹ́nu pé ọlọ́pàá bá kú ẹ̀rọ àwọn kìíní ìta yìí ẹ́ ẹ́ wọ́n sì yàn mú lọ sódì ara yín kọ́ lẹ́yìn kan lábùkù ẹni tó kó yín lẹ́yìn lẹ́yìn kan lábùkù nítorí pé tẹ́ ẹ bá ti lọ tán wọ́n mọ̀ sọ pé ìdàjẹ́ pé bàbá àwọn ń tinú jẹun tìtìjú tìtìjú làwọn fi jẹ mara àmọ́ àwọn ọmọ tí wọ́n kú lẹ́yìn ń kọ́ kú ó dúdú tí ń bẹ láàrin wọn ẹ̀ ma wọ́n ti tọ́ di yín bàjẹ́ yín láàrin láti fi wíńdò ń tẹ èyí tó dúdú ga eléyìí eléyìí ó lè jẹlé ẹni tó kó yín lẹ́yìn lẹ́yìn kàlà bò ẹ máa mara ẹ máa mara ẹ máa mara àpọ́nlé tí wọ́n ń ṣe fún yín gbà mí agbára wọn ká gbogbo búrẹ́dì kan kó sórí tébù gbà mí wà láwọn lọ gbà wọn rẹ̀ èyí tẹ́ bá jẹ́ o làwọn sanwó èyí tẹ́ jẹ́ àwọn dà padà ọmọ mi ó tún jẹun tán yóò tún kí búrẹ́dì inú báàgì wọn kò ti fi sí wa lálejò àbẹ́rẹ́ nǹkan mẹ́wọ́n ó kó búrẹ́dì láàyè ó kó inú báàgì so gbogbo orú àwọn àwọn àǹkè ṣe wà tó dáa tá a bá pọ́n àlejò lé àlejò náà yẹ kó pọ́n ara rẹ̀ lé kó mara tọ́ ibikíbi ni láyé o ibikíbi láyé tẹ́ bá lọ sínú àwọn olówó náà ó sọ ara rẹ̀ má se wádùwádù especially tí wọ́n máa gbóúnjẹ wá fún ọ àwọn náà ń stọ́dì rẹ olówó ni wọ́n wọ́n ń stọ́dì ẹ̀ tó bá jẹ́ ilẹ̀ lárúbá tó pé ọwọ́ náà láwọn fi jẹ ráìsì kálukú òfin síbí lẹ̀ ni torí wọ́n máa wò pé kò ní yá mélòó ni síbí fẹ́ kù nínú tó bá kó ráìsì tó wá sùn wọ́n sùn ráìsì bí òkèlè àfa tó bá ṣùgbà àwọn náà máa jẹ́ bẹ́ẹ̀ ìwọ́tọ̀ jálejò pé ẹ bá mú síbi láì ṣe gbogbo yẹn ń fọwọ́ jẹ́ ní ìlàlá ẹ̀ má fi mùsùlùmí là ọwọ́ síbí lè mí fẹ́ lè dáhùn pé síbí yóò fi yóò fi ọ̀hún àbí ẹni tó rí rẹ pé ọmọ rọra bu díẹ̀ díẹ̀ ọmọ rọra bu. láì ṣe kóòl máa jẹun dáadáa láti sọkùn lọ ọ̀kẹ́rẹ́ má tìjú ilé rẹ lọ́wọ́ àti sọkùn lọ ọ̀kẹ́rẹ́ mo rò pé yé àwọn máa ẹ̀rọ ni májá máa tijú bò ní àwọn máa já síwájú rẹ̀ àwọn máa já síwájú rẹ̀ tẹ́lẹ̀ bá rí kó tètè máa kó mi máa jẹ́ kínní yìí má ètò ẹ̀sìn já náà ti tò wọn bá tí wọn bá lè jẹ́ ń bẹ̀ ní jẹun torí níta ẹ̀sìn lónìí yóò fi tàn án lẹ̀ so ìyẹn máa ń mara ìyẹn máa ń mara tọ́. So, النبي صلى الله عليه وسلم أن ومن كان يؤمن بالله واليوم الآخر فليصل رحمه gbogbo ẹni tó bá gbọ́ lọ́n gbọ́ àtọ́jọ́ kan kó sokun ẹbí rẹ̀ pọ̀ sokun ẹbí rẹ̀ pọ̀ mẹ́jọ já nítorí pé ìdí tí wọ́n fi ń tẹnu mọ́ sokun ẹbí pọ̀ sokun ẹbí pọ̀ ni pé ọlọ́pọ̀lọpọ̀ jíjà ni látàrí ìwà táwọn èèyàn máa ń wò okùn ẹbí ègbè ìjà látàrí ìwà táwọn èèyàn máa wù nítorí pé gbogbo èèyàn máa ń sọ pé àwọn kọ̀wọ̀ sí nínú páàtì tẹ́ sokùn ẹbí pọ̀ àìmọye wọ̀ sílẹ̀ bàbá jù torí pé ọlọ́wọ́n dá wa bákan náà gbogbo tó lè ba mọ̀lẹ́bí jẹ́ tó lè ja okùn ẹbí tẹ̀yìn sọ́ra fún ńlẹ́ni tó pọ̀ jù nù fámìlì yẹn ọ̀mà rọ́ọ̀lù wọ́n tún wá máa ṣèṣe pé ìwọ tó fẹ́ kó kun ẹbí ọjà ìwọ lọ gọ̀ ẹnìkan ò lè fi lọ́kú lọ lọ àwọn ń tà wọ́n. ẹ sì rí kínú àdìsí ànábì sallallahu alaihi wasallam ní tó ti tọ́ka sílé yìí wà. ìgbàdá nìkan ni àwọn mẹ̀lẹ́bí òun bóun ṣe ń ṣe dáadáa sí wọn làwọn ń ṣà ìdásọ bóun ṣe ń súnmọ́ wọn ni wọ́n yẹra fún tóun náà lè sì torí rẹ̀ kóun náà máa ṣe tí wọ́n ń ṣe fóun kóun ó ṣe fún wọn pé àà ah, ẹni tí ń lọ bá àwọn mọ̀lẹ́bí ńgbà táwọn ọ̀fẹ́ rí ẹni tí ń ṣe dáadáa sí wọn gbà táwọn ń ṣàìdá sí gangan gangan ni wọ́n ń pè lẹ́ni tí ń sokun ẹbí pọ̀ kìí ṣe pé irú tí a ṣe sí mi náà lẹ́yìn náà gbà gbàtẹ́ ń wá mi lèmi náà ń wá yín gbàtẹ́ ń bá mi sọ̀rọ̀ lèmi náà ń bá yín sọ̀rọ̀ gbàtẹ́ ń náwó dáadáa lèmi náà ń náwó dáadáa eléyìí nǹkan ni wọ́n sọ pé ń sokun ẹbí pọ̀ kálukú kó wo mọ̀lẹ́bí rẹ̀ nítẹ̀rí ń bẹ náà ni pé ẹni tí ń fẹ́ kọjá lọ pọ̀ ju ẹni tí ò fẹ́ kọjá lọ láti ìgbà táwọn bàbá àtìyá yín ti wà láyé à ń bọ̀ síbọ̀ títí bàbá àtìyá bá tún kú ẹ̀rí pé láti ìgbà tí bàbá àtìyá yín ti wà láyé àwọn kan ya wílígánsì nù fámìlì yìí àwọn ọmọ fẹ́ pé kọ́ dàrú gbogbo wa ni ajaja ọlọ́run bá rọra bùkún ẹ̀yìn táwọn títí wọ́n sì kù díẹ̀ káàtó wọ́n mọ̀ wá kí mọ̀lẹ́bí wọn dàrú kódà ìgbà míì àìmọye àgbọn ni wọ́n mọ̀ fọ́ lórí bàbá yín àìmọye àgbọn ni wọ́n mọ̀ fọ́ lórí ìyá yín nítorí káwọn míì ẹ̀jẹ̀ burúkú ló ń sáré nínú san wọn látàrí kọ́lọ̀ ń bùkún wọ àwọn ọmọ míì wọ́n máa sọ fún bàbá yín pé bàbá yín ni lọ́lọ́ forí tàwọn gbà pààrọ̀ nítorí ọmọ yìí mọ̀lẹ́bí ń já àbí ọ̀jà <laughs> mọ̀lẹ́bí ti já gbà tó tún láyà ó tún dojú kọ bàbá ẹ̀ òní bàbá rẹ̀ lọ́lọ́ forí tìyín gbà pààrọ̀ ń bọ́ ń láì jẹ́ pé wọ́n fi rọ́bà wọ́n fi ń gbà wò. so lẹ́bàá ti rí i pé àwọn ọmọ ti kọ̀yìn síra wọn nínú family náà extended family yẹn ẹ tóra àwọn kan tó ń sọpọ́tì àwọn ilé àwọn kan ń sọpọ́tì àwọn ilé kàkà kí àwọn ẹni tó bá dàgbà torí tí wọ́n tún yẹ kó pé ju tàwọn eléyìí lọ kí wọ́n pẹ̀tù sáwọ̀ àwọn náà pa à ń fura à ń fura gbọ́mọgbọ́mọ máa ń ti pọ̀ lẹ́yìn náà à ń pọn ní ká bàbá rẹ ti ń ṣe fún un náà ti pọ̀ kéṣe lásán. ẹ rí i pé gbọ́pọ̀lọpọ̀ fámìlì ti ṣe máa tún un tí bàbá yín àti màmá yín bá wa kú tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àwọn náà ni mẹ́jẹ ọba jẹ mọ̀lẹ́bí bàbá àti màmá ẹ̀ bá àmọ́ mọ iyì wọn lónìí ẹ jẹ́ wọn kú níjọ́ tí bàbá àti màmá ń bá kú ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí ibú tó wà nù fámìlì yìí wọ́n wà gbèrè òkè èdè ń bẹ̀rẹ̀ àṣà ẹ̀ṣùkọ̀ ha torí àwọn bàbá tí wọ́n ń bẹ̀rù pé wọ́n ká lọ́wọ́ dè àwọn bàbá tá ń bẹ̀rù pé wọ́n yàn wọ́n sójú nù pọ̀lọpọ̀ nínú wọn wàá gbèrú sókè wọn ò máa wá wọ́nà bí fámìlì yẹn ó sì bàjẹ́ sẹ̀dá kíè sára ẹni tó bá gbẹ́sìn yìí ẹ jẹ́ kí sùúrù ti yàn pọ̀ àmúmọ́ra yàn pọ̀ ẹ máa fi rírí sáláìrì ẹ máa fi gbígbọ́ sáláìgbọ̀ ẹ̀yàn máa ṣe dáadáa náà ẹ máa ṣe dáadáa náà ẹ máa ṣe dáadáa náà tẹnìkan títí ẹ bá ti jẹ́ wípé ó ti bàjẹ́ kọ́ mọ̀ bàtí yín náà jẹ́ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nọ́mbà burúkú làwọn mú wọ́n wá fẹ́ bàtí yín náà jẹ́ sọ ẹ kíyè sára ọ̀pọ̀lọpọ̀ ìbídàwápọ̀ kìí wù wọn kí mọ̀lẹ́bí yẹn ó tòrò kìí wù wọn má pa jùlọ tí nǹkan lé ayé bá ti wọ̀ ọ́ tí nǹkan ilé ayé bá ti wọ̀ kò wá sí bọ́ ọ bá ní náà tó ń bá ń fún wa kò sí iye tó lè fún ọ lórí ibú mi yóò tún máa bọ̀ ọjọ́ náà bóòlù ẹ ti fẹ́ ṣe tẹni tí èèyàn fún lówó tó ti jẹ́ pé ọ̀rọ̀ yín náà máa sọ láìda olórí ibú wọn ò jẹ́ ń kọ́bọ̀ olórí ibú tí sì ń pè lólórí ibú yìí ó ń lo fámìlì bọ́ bá pẹ́ jù ó ní kó sùn ó tó gorí oṣù yóò ti fowó sí olórí ibú náà ok tẹ́nìkan bá wá ń sọ̀rọ̀ ẹnìkan nu mọ̀lẹ́bí rẹ̀ láì dá tí bá pé káì náà ní ò ní dínà tí náà fi máa kórìíra rẹ̀ ìwọ náà máa kórìíra ó lè jẹ́ pé bàbá ìní àwọ̀ ti ṣẹlẹ̀ láàrin rẹ̀ àti àwọn ọmọ ìyá rẹ̀ tí bàbá rẹ̀ tó kú àwọn ọmọ ìyá wọn wọn ti torí ti bàbá rẹ̀ tó ti lọ wọn tún dáàbò láti gbogbo ẹ̀yìn lágbàbí tẹ̀ wá. kọ́mọ gbọ́gbẹ́ nìkan máa wá bá wọn kó lọ́mọ alágbájá o àwọn ò nǹkan kan ṣe pẹ̀lú rẹ̀ àwọn ọ̀mọ arígbó làwọn ti tán. ẹ̀yin ẹ má wèlé yìí wọ́n ní tí bàbá bá kú bàbá náà ní kú lóòótọ́ ètò pọ̀ kò ní rọrùn fara láti gbà ẹni tí ọ̀fẹ́ rí wa ẹni tí ń sọ rádaràdá ń pa wa ni kí náà náà fẹ́ ti ṣe ní táwa náà sọ ṣé ṣùgbọ́n ká má ṣe bẹ́ẹ̀ kí okùn ẹbí ọmọ tọwọ́ tiwa já ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت ترى لا قبال ẹni tó bá gbọ́ lọ́ngbọ́ àtọ́jọ́ kan kórìkọ́rọ̀ rí ló sọ lẹ́nu àìjẹ́ bẹ́ẹ̀ kó gbẹ̀nu lọ́wọ́. kò gbé ẹnu lọ nítorí ká máa kọ́ àti lọwọ lọ́wọ́ yìí orí ńlá bẹ́ẹ̀ àmọ́ kéèyàn ya màrí màá sọ gbogbo tí mo bá ti rí màá sọ ni ẹ máa kó báyàn láyé ẹ máa kó lókè nítorí pé ẹnu gan alákòóbá ńlá ẹnu gan ni ó ti sábàbí àti wọ náà àwọn pọ̀ jù ẹ sì máa wò ó pípọ̀ nínú ọ̀rọ̀ tá a máa sọ ayé ronú ká tó sọ nítorí pé ọ̀rọ̀ ń bẹ́ ń tòsí àti lò ó kò gbà wá ní wàhálà ìdí inú tá a fi máa tètè sọ̀rọ̀ fáw fáw fáw fáw èèyàn ti máa sọ ń gbà mí kéèyàn tó kábàámọ̀ torí kéèyàn tètè ronú sí ti ọ̀sọ̀ ọ̀pọ̀lọpọ̀ lọ̀rọ̀ téèyàn sọ téèyàn dẹrú fún téèyàn ò ríra rẹ̀ gbálẹ̀ lọ́wọ́ rẹ̀ mọ́. tòtá bá wo bọ́rọ̀ ti ṣe rọrùn sọ sí táàrò ní tó lè bí láti máa ti sọ jù torí rẹ̀ jẹ́ aṣọ ẹnu wa o wọ́n ní bójú rí ẹnu adáké ẹni tí ó lè bọ́ lọ́wọ́ fìtínà ẹnu níwọ̀nba wọn náà ní gbogbo ẹni tó yẹ kí ẹ sọ̀rọ̀ kó tó ronú. kí ló dé ọ̀rọ̀ lásọ̀lẹ̀ látẹ̀ka ẹ̀sìn múná lọ bẹ́ẹ̀ ni wọn lọ wọ́gbọ́n wá ni. àìdákẹ́ àti sọ àìdákẹ́ ká sì sọ torí délé pàápàá bẹ́ẹ̀ yẹn máa ti ń gòkè àgbà ọ̀rọ̀ yẹn gbọ́dọ̀ pọ̀ jù wọ́n nítorí tọ́rọ̀ bá pọ̀ àmì pọ́pọ́lọ́ kúrò ní. sọ̀rọ̀ èèyàn máa má wọn bá yóò máa má wọn bá ẹ máa ẹ máa ẹ máa ẹ máa ẹ máa fòwe sọ̀rọ̀ yìí ṣe pé gbogbo nǹkan náà lẹ́ẹ̀ máa sọ tẹ́ máa sojú abẹ́ ń torí rẹ̀ ká ẹnu wa tá a bá ti ní rere lẹ́nu tá a sọ ẹ̀dá máa wa lọ́wọ́ ẹja máa gbẹnu wa lọ wọn mú yàn nítorí pé yàn sọ̀rọ̀ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ níbẹ̀ lẹ́wọ̀n ní ìsìn torí pé wọ́n sọ̀rọ̀ hmm. wọ́n máa ń pe àwọn eléyẹn ní sejin ọ̀rọ̀ì sejin ọ̀rọ̀ì ẹni tí ń ṣẹ̀wọ̀n látàrí pé ọ sọ ntóhùn náà rò tó rò sọ̀rọ̀ ń bẹ́ ńlẹ̀ àfa. àbámu. ọ̀dà màtá nàbì sọ̀rọ̀ láàrin sẹ́nu à ní tó bá gbọ́ lọ́gbọ́ àtọ́jọ́ kan kọ́ máa sọ̀rọ̀ rere lẹ́nu àbí kọ́ dákẹ́ ṣebí ìtàwọn tí wọ́n ń ṣèwọ́de ọ̀rọ̀ rere ìwúlẹ̀ lé sọ́ńbí tẹ̀ ti ń bí ìwọ́de ṣe ní Katsina níbi lórí pé wọ́n ń pààyàn ẹ sọ̀rọ̀ rere tí tí ọjà pe pé fi àdéhìí ṣiṣẹ́. àwọn òní gbà ó àwọn òní gbà àwọn òní gbà ó àwọn òní gbà <laughs> rere torí tẹ́ ẹ̀ bá gbà ẹ̀ dáná sunlé abẹ́ mi dáná sunlé tẹ́ bá gbà gbogbo mọ́tò abẹ́ mi dáná sun gbogbo mọ́tò tẹ́ ẹ̀ bá gbà ẹni tí fi ń pààyàn lábẹ́ rẹ̀ yìí o ó lè rìn gbogbo mọ̀lẹ́bí rẹ̀ tí wọ́n lè rìn máa ń tì torí àwọn sọ pé máa bú ni àlùbá ọtẹ yẹkùnún bá ọtẹ lọ. wọ́n á ní la ilaha illallah la ilaha illallah la ilaha illallah lásán bí ìwọ́de o tẹ ẹ rọrọ̀ sọ ẹ gbádùn ẹ gbádùn rárá. ṣé wálé yóò kẹ́bìrún lọ́àlá máa wálé tó kẹ́bìrún lọ́àlá máa hàdá fún mi. ẹ parí Ramadan kọ ẹ tó ń torí délé kákè sára ọ̀rọ̀ rere lẹ́nu tí èèyàn bá wo bí ejò ti ṣe gùn tó èèyàn dáná sunlé o ìgbà míì wọ́n máa ń sẹ́yìn wọ́n lè ti sọ rubbish nonsense nípa èèyàn tẹ́ bá wá wo bí rubbish nonsense ẹ̀ ṣe pọ̀ tó ẹ wá lẹ́yìn náà máa sọ̀rọ̀ ẹ sì sọ ẹ tún sọ̀rọ̀ tí ẹsẹ tí wọn tún ju ti ètò àti sọsìn lọ torí èlò ti jẹ pé ńgbà mi sẹríkẹ dákẹ́ ọkọ ju kẹ sọ̀rọ̀ lọ àmọtọpọ lọba kúrú èèyàn sọ pé a má ètò sọ ètò ìyálà yọ ọ̀rọ̀ ọ̀rọ̀ tó wó ni ti jẹríkò sẹríkẹ jẹríkò wò lọ́rọ̀ wò àbí àsọdù àsọdù òpónù ní ìsìn ẹfọrọ wò nígbà tí wọn sọ pé ọ̀rọ̀ owó di jẹríkò asọgbanu lásìkò so eléyìí túmọ̀ sí pé kẹ́ ẹ dákẹ́ wàláhì ó lé ní pàtàkì ju kẹ́ ẹ sọ̀rọ̀ lọ lọ́pọ̀lọpọ̀ gbà torí pé ẹni bá yín fa fìtínà kọ̀mọ́ntì ìdákẹ́ yẹn kó sínú yàtọ̀ sẹ́ni tó bá sọ̀rọ̀ ẹ gbọ́ tí Yorùbá náà sọ ni pé ẹnikẹ́ni tó bá ń ṣàlàyé lọ́fẹ́ kíjọ ọ̀tàn ẹni ń sọ̀rọ̀ lọ́fẹ́ kíjọ tán ní ìdílé mi pẹ̀lú rẹ bá ń jà táwọn kan aláwọn fẹ́ dá sí ìwọ rojọ́ àtẹtọdà àtẹtí ọdá ọgbọ́n ni ó ṣe gbogbo ẹ wọ́n sì ní pé mi ò sọ̀rọ̀ wọ́n sì ń wòran sẹ́wọ̀n pé mi ò fẹ́ kíjọ ọ̀tá nù so ẹni tí ń rojọ́ ní fẹ́ kíjọ ọ̀tá torí ẹ̀ tó bá wo pé wọ́n gbanu sí ọ wọ́n sọ rọ́bìṣì sí ọ ọlọ kọ́ làákàyè kìí ṣe gbogbo nǹkan lèèyàn máa fèsì nítorí pé ńgbà míì èsì tí wọ́n fẹ́ máa fọ àwọn èèyàn ti ń bọ̀ fọ kí á lọ fẹ́ máa wí nì ọ̀kan náà àwọn olùmọ̀ ní Madina wọ́n bu àwọn arú rẹ̀ náà táwọn náà jólùkọ́ wọ́n bu wọ́n bàjẹ́ ọ̀rọ̀ gba gbogbo ilé ayé íńtánẹ́ẹ̀tì ò tiẹ̀ ti pọ̀ báyìí mọ́ àmì ìbú nsì ń bẹ́ẹ̀ dòní ń bẹ́ẹ̀ dòní sáàbù oṣù àjẹni tó ní mà pọ́pùlà gbogbo yẹn fẹ́ràn rẹ̀ láti inú yunifásitì débikíbi ní ìsìn débi gbogbo àgbáńlá yìí àwọn akẹ́kọ̀ọ́ rẹ̀ sì pọ̀ máa ń ṣèdánilẹ́kọ̀ọ́ báyìí má dàlbọ̀sọ̀ ìwọ̀nba bíi tẹ́lẹ̀ ríran délé ràn wọ́n ẹ̀yìn màkẹ́tì nǹkan máa ń sin ṣẹlẹ̀ báwo ẹ̀yìn náà lẹ́nu ìfura ẹlẹ́mìí ti ń sọ̀rọ̀ ìlara ni ó fẹ́ sọ pé òun kí o tó wa tó bá tiẹ̀ gbẹ́yànjú ni kò gbìyànjú tó wa kí ló dé táwọn èèyàn fẹ́ pọ̀rọ̀ tiẹ̀ wọn máa fẹ́ gbọ́ sẹ́mi pé wọ́n ní tẹ́ ẹ bá wá fẹ́ bá ń jà pẹ̀lẹ́ nìkan tẹ́ bá ní kẹ́ ẹ rojọ́ à ń jù wọn kìí ṣe wílẹ̀ jọ torí ẹ̀ náà ní ìjà alára tán kìí ṣe pé kọ̀ tán bọ̀rọ̀bọ̀rọ̀ kìí tán torí náà lọ́wọ́ sọ pé ma fi sudurihim min ghillin ikhwana nígbà tó bá ku afárá ẹyọ kan tẹ́ fi wà lìjánà tẹ́ bá wà lórí afárá yẹn yọ gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ gbogbo lára gbogbo bínú gbogbo kìí gbogbo kẹ́ni mánì dókòwò tí ń yọ tó fi wá jẹ́ pé tẹ́ bá wà ẹ̀ torí ẹ̀ àwọn wà ní sọ láyé bí gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ bíbà tí mò ń bọ̀ jẹun torí pọ́lọ̀ ń gbà fún ọjọ́ mi lọ. tán àmọ́ wọn máa rí àwọn ẹ̀sùn kàti ọlẹ́sẹ̀ kókó inú ìwé ìròyìn pọ̀tẹ́ńtì ọ̀mẹ́nuba. so àwọn tí wọ́n á jẹ́ ọmọ kí ó tó súnmọ́ olùkọ́ yẹn dáadáa dáadáa nínú pé sẹ́yìn bá fẹ́ràn yẹn tẹ́ máa ń bu tẹ́ máa ń bàjẹ́ yóò máa dún ẹ̀yin ju nǹkan lọ bọ́lá ń tètè fẹ́ nù olùmọ̀ wa olùkọ́ wa ni wọ́n ń sọ̀rọ̀ báyìí sí táwọn eléyìí ọ̀tá nígbà tá a fojú wọn rí gbogbo àṣírí wọn tó kò tẹ́lẹ̀ á tu àṣẹ. àwọn kan bá lọ bá a máa ní ẹsẹ̀ ń bá yín jẹ́ yìí inú tí wò dùn àwọn pé gbọ́ndà ń sọ yẹn ìlara ni tó ẹ fi wálẹ̀ ẹ tú wálẹ̀ káwa náà máa sọ ká sọ tiwọn náà hmm. bàbá yẹn bá ní inna Allaha yudafi'u 'ani alladhina amanu náà ló máa ń dáàbò bo àwọn olùgbàgbọ́ òdodo òun fẹ́ kẹ́nikẹ́ni kó dìfẹ́ǹdì o ẹnikẹ́ni tó bá ti dìfẹ́ǹdì òun lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí wọ́n yá fi subhanallah àfa àkọ́pẹ́ kò jìnnà jina? bá bá ń gbé àdánwò bá àwọn sọkúsọ bí kéèyàn jókòó kọjá pé bá bá dìde báyìí ilé ó ti rìn láì jẹ́ pé èèyàn dá ní ara ìtọ́ máa dà kẹ́kẹ́ ìdákẹ́ gan kọjá pé torí tí nǹkan bá mẹ́ni tẹ́ ẹ ṣe pé fún òní èpè yín níjà o àfi kẹ́ ẹ túlẹ̀ àbẹ́ ẹ̀kọ́ ni <laughs> torí ẹ̀ Allahu akbar kéèyàn dákẹ́ kéèyàn má máa sọ̀rọ̀ orí pọ̀ ń bẹ wà láì ntí ìtúnṣe tí àwọn òní wà mọ́ ọlọ́run ẹ̀yin àwọn oníṣẹ́ tí gbólóhùn aṣọ bá ṣẹlẹ̀ láàrin wa àtẹ̀yàn kan láti sọ̀sọ́kúsọ́ ló ti pọ̀ pàápàá tó náà bá gbẹnu lọ nítorí pé akẹ́kọ̀ọ́ sọ fún sọkòtìkọ́ náà ọgbà etí ń fojú ẹ rí ìrànlọ́wọ́ wá sọ pé ọ ṣẹ̀ṣẹ̀ lọ fojú mi rí láti fi ní tí èèmọ̀ tí ń fojú rẹ rí látòní lọ ọgbà kódà ẹni tí ó mọ̀ yóò bọ̀ dàrú máa rí i pé má gbogbo ọ̀rọ̀ tó ń sọ látàrí ìdínú ò ní kankan tó lè ṣe o lọ́lọ́run bá kádàrá kó délé ní bá ń yàgbẹ́ ìgbé ọ̀bá dúró mọ́ ìwọ́n sì sọ pé láti sìn onítọ́wọ́ tọ́ílẹ̀tì náà nígbẹ́ bá ti pé fáàbù <laughs> fáàbù dúró rẹ̀ bá já ló bá di sùúrù sùúrù kálukú pé bóni kìíní ti wà káti ẹ̀ wá kó oúnjẹ kan náà lẹ́jẹ̀ tó tó àdéhùn gbogbo ìgbẹ́ tó ti jáde yìí ti kọjá agbára àdéhùn ó wá jẹ́ pé gbogbo ìgbà tí bá tuntun lọ tọ́ílẹ̀tì èyí tó tún wá lẹ́yìn yóò tún ju èyí tó ti kọ́kọ́ wá lọ kálukú wá ẹ̀ ń ti ń ya ìfún ọ̀gbẹ̀rún ẹ̀mí ti ń lọ o sí èkó sí ò sí nǹkan bàbá alágbádá èmi àti lágbádá jọ lé síra wa <laughs> ó sì ti sọ pé sẹ̀wọ̀n kó sì ti sọ pé kése pé ó sì dákẹ́kọ̀ọ́ wí nǹkan kan èmi nìkan náà mo ń ṣe furu kọ́kọ́ kò ní rí bẹ́ẹ̀ ó sì ti sọ pé ó forí kásá tó tóró ti fẹnu wa rọ lódodo ìwọ náà ló dé ìwọ ló ṣe torí pé ẹ máa wo tẹ̀yìn àtẹnìkan bá ń jà táburú bá ṣe látàrí pé ẹ̀yin ti sọsọkúsọ wọn mú yín pẹ̀yìn náà lẹsẹ wo ò sì máa oògùn òfò kan ọmọ àtàtì kan so ṣùgbọ́n wọn ò mọ̀ gbà tó ṣe pé yàn á máa ṣépè tọ́lọ̀hún èyí ta láì gbà wọn náà ló dé torí pé bóyá ń gbà tó ń ṣépè tó ń fẹnu sọ̀sọ̀kùsọ ó ṣe dédé àsìkò tọ́lọ̀ máa ń gbàdúrà àti máa gbépè. kí ẹ wá bá gbẹnu rẹ ọwọ á ní ìwòsàn kankan o ó ti ṣe mẹ́wàá torí ẹja sọ ẹnu wa o ẹja ẹnu wa ẹni tí ó máa sùn láyé yìí tí ẹnìkan ò sì sí tí wọ́n bí ta tó lè máa wá kanlẹ̀kùn lè rẹ lábàádì tí wọn náà sì ní máa sùn tìfura tìfura yóò sọ ẹnu rẹ tí èèyàn bá ti lè sọ ènìyàn wàláì àlàáfíà ló fi máa sùn àlàáfíà ló fi máa jì tá a bá ti sọ ẹnu wa èèyàn ní gbádùn ayé yìí o èèyàn ní àti tó sí àti tó ṣe gbogbo ẹ̀ wọ́n máa kà sí ọlọ́run gbogbo ẹ̀ wọ́n máa kà sí ọlọ́run pàápàá jùlọ bíjà bá ti lè pa ọkọ pẹ̀lú èèyàn kápá ti máa dákẹ́ torí gbà yẹn ṣe tán ó ń sáré nínú sanwó abàjẹ́ yóò máa tì wá tìkùtì yóò máa mú wa fi ẹnu wa rọ̀ sókè yẹn gbìyànjú. kéèyàn máa dákẹ́ tí ò bá jẹ́ pé à ń kọ́ra alẹ́ kọ́ kò bá jẹ́ tẹ́tù kò bá jẹ́ táyé kò bá ń kọ́ra wá sí ọwọ́ tá a máa ti tá a máa fi jẹun kò bá ń kọ́ra wá ńlá káì tá a máa lò láti fi wa à ń sọ̀rọ̀ à ń à ń bá àwọn òbí wa sọ̀rọ̀ àwọn òbí wa ń bá wa sọ̀rọ̀ à ń dámọ̀ràn pẹ̀lú ọ̀rẹ́ wa gbogbo àwọn ọ̀rọ̀ burúkú ẹ má jàjọ mà tẹnu wa jáde nítorí ká má padà lọ dẹrú níta ti fẹnu wa sọ ẹnu yìí ní sì máa kó báyìí ju gbogbo oríkèé yòókù lọ ìmọ̀tánà Ànábì sallallahu alaihi tó ní ẹni tó bá fi lè bá ń sọ títí ń bẹ láàrin àjà òkè àti àjà àsàlẹ̀ ẹnu rẹ̀ àti títí ń bẹ láàrin itan rẹ̀ méjèèjì wọ́n fọwọ́ sọ̀yà alẹ́ kan fún lálùjáná ẹ̀rí pẹ́ẹ́nu lọ́kọ́ mẹ́nu wà torí ẹnu gán tún léwu ju abẹ́ lọ abẹ́tẹ̀lé ẹja sọ ẹnu wa mo lè wí mọ́ màá wí mo lè sọ mọ́ màá sọ sọ̀rọ̀sọ̀rọ̀ tó dáńtọ́ lè èmi sọ̀rọ̀ kí n máa kí lòlò. wọn mọ ká sọ̀rọ̀ ká yọ kò mọ òkun rẹ̀ gbogbo ẹ gbọ́gbọ́n bá gorí àràbà tó tún gorí òru ọmọdé ọyà wa lẹnu kó lè padà jábọ́ lẹ́yìn kò lè àgọ ẹni tó máa sọ ó lè padà dẹrù ń tọ́ sọ gbogbo àwọn akílòlò wọn máa jàre ọ̀rọ̀ lórí rẹ̀ torí ẹ ẹja sọ ẹnu wa ẹja sọ ẹnu wa ẹja sọ ẹnu wa Abu Hurairah radiyallahu anhu. àdìtẹ̀ eléyìí alimami Bukhari àti Muslim ló gbà wá Abu Huraira ọlọ́run kò tún yọnu sí i ó tún náà nàbì sallallahu alayhi wa sallam ó sọ pé inna Allaha ta'ala khalaqa al-khalq ọlọ́run ẹlẹ́dàá wa ló dá gbogbo ẹ̀dá ó sì dá àwọn ẹ̀dá hatta idha faraga minhum nígbà tó wá di pọ́tà gbogbo wọn tán pátá porongodo wọn láìpẹ́ nìkan. قامت الرحم الرحم ندي الأربعة قلنا مؤنث معنوي so ẹni pé láfúrú rẹ̀ jọ ti akọ ṣùgbọ́n ìtumọ̀ abo lónìí torí wọ́n máa lo àwọn bọ̀máìr àmì ọ̀rọ̀ obìnrin fún qamatir rahim ńlá pò bí ńlọ́ba dìde lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n máa sọ pé màjáàzì màjáàzì wọ́n máa sọ pé wọ́n kàn ṣàpèjúwe rẹ̀ kó dìde ni àmọ́ kò dìde lóòótọ́ nítorí pé wọ́n fi wé èèyàn ni wọ́n wá pa èèyàn tí wọ́n fi wé rẹ́ wọ́n wá fi àmì tí ń tọ́ka sí ní tí wọ́n fi wé wọ́n fi sílẹ̀ wọ́n sẹ́kù òun náà ní kó dìde dúró. ala sabil al-isti'arah al-makniyah isti'arah makniyah lélẹ́yìn. tó àkọ́kọ́ báwọn ṣe gbọ́ yé nu ṣùgbọ́n àwọn sọ pé qamat rahimu haqiqatan. àpòbí dìde dúró lódodo ní pàápàá bí dìde dúró nítorí pé ọ̀rọ̀ tí ń bẹ láàrin àwọn ẹ̀dọ́ ọlọ́run àtọ́lọ́run tó dá wọn kò dàbí ìṣe ẹ̀dá sẹ́dà nítawà mọ̀ nípa ara wa ó kéré nítọ́lọ́run bá fi mọ̀ wá ni ṣùgbọ́n gbogbo nǹkan àbà lọ́dọ̀ tiẹ̀ àwọn ọ̀yàtọ̀ sí gbogbo nǹkan míì náà àyàtọ̀ sí ilé yìí àyàtọ̀ sí wọ́n ti pè igi àyàtọ̀ sí odò tí ń sàn ẹ̀dá rẹ̀ ní gbogbo wa ọlọ́run yìí sì pa ẹ̀dá kan láṣẹ kọ́ máa mú àṣẹ rẹ̀ ṣẹ lọ́nà bá sì fún ẹ̀dá kan ní agbára àti ṣe nǹkan kan ṣíṣe ní òṣè torí ẹ̀kọ́ amẹ́tọ́ rahim làpò òbí bá dìde wò faqalat ọwọ́ àṣọ pé àwọn tún ní bóòlù ti lè sọ̀rọ̀ àpò bífà lẹ́wọ̀n pé jọ́pin ìdàlùkù yá àmọ́ ńgbà tí gbogbo oríkèé náà bá ń jẹ́rìí lé wa lórí kálukú àwọn sọ pé lima shahidtum alayna káṣí tẹ́wọ̀n ń jẹ́rìí lé wa lórí qalu antaqana Allahu alladhi antaqa kulla ọlọ́run tó fún gbogbo nǹkan lọ́rọ̀ sọ ló fáwọn náà lọ́rọ̀ sọ lónìí àwa àpò bí wa ni هذا مقام العائد بك ìdúró tí mo dúró yọ ìdúró ẹni tó ń sádi ìwọ ọlọ́ọ̀ni pé kọ́ gbà mí kọ́ là mí mo dúró ń dúró pé mo sádi ìwọ ọlọ́ọ̀ pé kọ́ gbà mí kọ́ là mí tọ́. So. هذا مقام العائذ بك من القطيعة mo dúró ń dúró pé kó níbi àwọn ẹni tí wọ́n fẹ́ já mi gbà mí lọ́wọ́ ajánidànù bẹ́ẹ̀ ni mo ti gbọ́ gbà وما ترضين أن أصل من وصلك ṣé ìwọ náà yọ́nú sí pé gbogbo ẹni tí gbogbo ẹni tó bá sú ọ tó sú ọ pọ̀ tí ò jọ já kí mọ náà dúró kọ má jà ṣé eléyìí ò yọ́nú wa aqta'u man qata'aki kí n sì já gbogbo ẹni tó bá jẹ ọ̀dànù kí n jẹ òun náà dànù torí pé al-jazā'u min jinsi al-'amal irú iṣẹ́ tó o bá ṣe náà lọ gbẹ̀san rẹ̀ ẹni tó sokun ẹbí pọ̀ tí ò jọ já ọlọ́run níjọ náà já ẹni jákun ẹbí lájà dànù lọ́lọ́run ọjọ́ náà lájà qalat bala ó ní bẹ́ẹ̀ ni ó tẹ́ mi lọ́rùn wọ́ lọ nítorí olóòṣèlú ńlọ tẹ́ mi lọ́rùn tọ́ fadhalika lak ọlọ́run ni ajẹ́ pé mo ti ṣe bẹ́ẹ̀ fún ọ àti lásán kọlọrọ ẹlòmíì polúkúrú mùsùtọ dàrú ọjà kan ẹbí òun retí kálá máa rí ìrẹ ọdà àti lásán kọlọrọ ẹlòmíì lójútùú ó ń sokun ẹbí pọ̀ ẹ̀yin ń retí kíkọjá kò lè já kò lè já láéláé ثم قال رسول الله صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم وصيبين اقرأوا إن شئتم ألي لينا توانا القرآن أكاتب أوين فهل عسيتم إن توليتم سنتان رتين òun náà ní kété ẹ bá dẹni tí ọwọ́ à ń kó agbára tẹ ẹ dẹni tí àkóso bọ́ sí yín lọ́wọ́ tẹ ń darí àwọn èèyàn tẹ dẹni tí ń ṣèjọba lé wọn lórí an tufsidu fil ard kẹ wá ya òbílẹ̀ jẹ́ngbà náà Mr. President Mr. Governor Chairman Local Government àwọn asòfin tí wọ́n ń pè lásòfin àwọn sẹ́nitọ̀ àwọn rep gẹ́gẹ́ bíi Nigerian level àwọn kánsẹ́lọ̀ àtàwọn lọ́balọ́ba àtàwọn baálẹ̀baálẹ̀ àtàwọn àjòyè fahal asaytum in tawallaytum an tufsidu fil ard ṣébi ní tẹ́mi retí pẹ́ ṣe náà ni pé tí agbára bá ti bọ́ sí yín lọ́wọ́ kẹ́ yòbílẹ̀ jẹ́ mélòó nínú ẹni tó rípò náà ní èso bìlẹ̀ jẹ́ báyìí nítorí pé tí wọ́n bá ti rípò tán wọ́n lè pe ẹ máa kó àwọn obìnrin wá fún wa wá fi hàn wá ní gbogbo ojoojúmọ́ ní déédéé aago mẹ́rin ní government house tí wọ́n bá ti kó wọn dé níbi tí kíláàsì wà kálukọ́ máa bọ́ síwájú lọ́kọ̀ọ̀kan kọ́ máa kọ́ wájú kọ́kọ́ yìí àwọn èyí tó bá wù wá á ti aago àwọn ẹni tí ó fi wọn sí àrọ́tọ̀ wọn ti wà ṣé tuntun ayé ti nu àbí bíbalẹ̀ jẹ́ ẹ̀yin ti dépò ẹ wá ní gbogbo àwọn ọ̀rẹ́ yín so lójoojúmọ́ wọ́n máa lọ sí. Si, ibi tí wọ́n ti ń gbá fàájì kẹlẹ́lẹ́ ibi báyìí tó bá láti jẹ́ pé wọ́n mutí ni wọ́n tún jẹ ẹja pẹpẹ súpù pẹ̀lú ẹ̀ gbogbo iye tí kálukú bá lè mú kọ́tà máa mú lọ́lé wọ́n máa mú sí i lọ́rùn. tẹ̀bí kò náà lẹ rí tán tẹ́ ráyé tán tẹ́ ráyè má tẹ́ sí lọ́ má torí pé ẹ̀yin ti wà ń kó agbára àwọn ọba tí èsì lọ́ má àwọn abálẹ̀ tí wọ́n forí kalẹ̀ fọlọ́ má àfọ̀gùn òfò àfọ̀gùn àdánù àwọn àtijọ́ gọ́vùnà wọn ró wọn torí pápá yọ ọmọ bàá ká wọn tó o bá sì sàlùwà lápẹ́rín tó o bá sì sọ̀láàtì gbogbo nta fi rú ọyọ́ bàjẹ́ sọ́ra fún mọ́sálásí lọ má forí kalẹ̀ fọlọ́ gbogbo bàjẹ́ ó pè sọ́wọ́ gbogbo ẹni tó bá ti rí kù gbogbo ọlọ́run ní ká ṣe báyìí ànábì ní ká ṣe báyìí àfàwọn tọ́lọ̀ ń bá sàn àfàwọn tọ́lọ̀ ń bá sàn. alẹ́ lómi ó tún máa sọ pé ah, ẹ̀yin ní ká lọ́ máa sin lọ́hùn pé ah! àwọn ti sòògùn kọjá àbíkẹ́ àfọ̀ ògùn tẹ́ wá sí kọjá àbíkẹ́ àfọ̀ ṣé yẹ kí ròyìn ó tún á kú láì bìkẹ́ àfọ̀ tí kóòtù mú yín lọ tó ẹ̀ nígbà tẹ̀ délé ayé yìí. torí ẹ̀ idha jaa kullu al-khalqi laysa bidaa'in tí ikú bá dé gbogbo ẹ̀dá ò lè gbà yẹn lẹ̀ gbogbo ẹ̀dá ò lè gbà yẹn lẹ̀ torí pé wa ma yughni 'anil mawti ad ogun kan sì ti gbani lọ́wọ́ kú ẹ̀yin wá ti torí pé ẹ ti rí pò ẹ wá ń ṣèbàjẹ́ lókè pẹ̀lú tó wàtúkọ̀tìrù arhamakum síbẹ̀ ní ti ká ẹ̀rí kù náà ní ká tó máa jákun ẹ̀bí èèyàn mélòó lọ́wọ́ à ń kó ní ìsìtọ́ran ti mọ̀lẹ́bí má wọ́n kéré jọjọ torí gbogbo mọ̀lẹ́bí tó bá súnmọ́ yóò máa wọ pé torí pé ń ti wà ń kó ni wọ́n fẹ́ gba kọ́ńgílá ni torí pé ti wà ń kó ni wọ́n fẹ́ lò bàgẹ́ wọ́n fẹ́ gbowó lọ́wọ́ ni torí pé ti wà ń kó ni ipò òfò tó pé pọ̀ tí ẹ̀ kú lórí rẹ̀ náà gan ò ní gbé lọ kíá. tọ́ ulaika alladhina la'anahumullah gbogbo ẹni tó rí pò tí ń ṣèbàjẹ́ lókè pẹ̀ tó rí pò tí ń jápọn ẹbí àwọn àwọn ayéwọn lọ́lọ́wọ́n bá ti làánà tó lékòó nù kẹrẹ̀ tọ́ ọ̀sán ó di wọn létí wọn ò lè fetí wọn gbọ́ dáadáa á ń bọ̀sibọ́sí pé wọ́n mú lò وأعمى أبصارهم ó sì fọ́ wọn lójú wọn sì fojú wọn rí rere dípò pé wọn lò Ọlọ́run dákun sọ àwa làwa o. Al-Bukhari àti Muslim àwọn náà ni wọn tún bí àdéhìí jáde nínú riwaya mi eléyìí tí Imam Al-Bukhari dágbé jáde Ọlọ́run Ẹlẹ́dàá wa ni man wasalaki wasaltuhu ẹnikẹ́ni tó bá so ọ́ pọ̀ ìníjó náà já wọn máa ń kọpa ákí kọpa àtúhù ẹnikẹ́ni tó bá sì jọ jíjá ni wọ́n jò náà tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé jíjá bẹ̀rù ọlọ ṣe ká rántí wípé ọlọ́run bá kì í sàdé nǹkan yẹ àdéhùn ńlá léwu lélẹ́yìí ó sì ti síwájú. Si wípé gbogbo ẹnikẹ́ni tó bá fi lè já okùn ẹbí ọlọ́run jàdá ẹnikẹ́ni tó bá sokùn ẹbí pọ̀ ọlọ́run ní jẹ́ ọjà láàrin ọjà dànù àti kọjá dànù ó dájú pé òwú ẹnìkan nu wa láti já dànù ẹjá kéè sára ẹjá tún wà wá sí oníkálukú wa máa ìhà tó ń kọ sáwọn mọ̀lẹ́bí o ẹbí ẹlẹ́bí ò ṣeé fi ṣẹ́bí. ẹbí tiẹ̀ náà ní tiẹ̀ wọ́n bu ọ wọ́n wọ ẹnu sí ọ la pé ọtàn àbí ọtàn bí ehoro rẹ ọmọ ya náà lé gbẹ̀yìn gbẹ̀yìn nítorí báwo wọn kàn sọ sáàmà ti ọjà gba ọwọ nínú pé ẹbí ọjà wa náà ni pé àwọn ọjà kan bẹ ti ń nù àwọn náà ń bímọ mọ̀lẹ́bí wa ń fẹ̀nù mọ̀lẹ́bí wa ń pọ̀ sí ń gbòòrò ẹ tún jẹ́ kí àwọn ọmọ yín náà tún máa àwọn àyíká yín àwọn mọ̀lẹ́bí yín àwọn àbátan yín tọ́mọ bá ti ń sọ̀rọ̀ ẹ máa ti ń pe mọ̀lẹ́bí yín ẹ máa fi yé wọn Abdulsalam náà kí yín o tọ́lá Abdulsalam yẹn ọmọ yín nìyẹn ẹ bá ń gbé fóònù fún abdulsala tátátátá ògbóró ọlọ́gbọ́ so díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ọmọ náà fi di kọ́gbọ́n ọmọ náà máa béèrè bàbá jọ́sìn kọ́ hmm? bàbá funtua bàbá èkó bàbá àbàdàn so mọ̀lẹ́bí yín mara wọn mọ̀lẹ́bí yín mara wọn ọlọ́run lẹ́dàá wa kó bá wa tún àwọn mọ̀lẹ́bí wa sí kó ṣe wá lọ́kàn nínú ẹni tí wọ́n máa sokun ẹbí pọ̀ ọlọ́run máa ṣe wá ní ọ̀kan nínú ẹni tí wọ́n máa jákun ẹbí. subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa

ó ti pọ̀ lára rẹ̀ ni téèyàn bá sì ti bá wà kán bọ̀ láti kékeré kì í rọrùn tí tẹ́ bá dàgbà má yàn lọ́wọ́ àbí téèyàn bá dàgbà má lọ́wọ́ kì í rọrùn gbà torí di eléyìí yóò kóra rẹ̀ ń jànú yóò sì jẹ́ni tó ṣe pé yóò máa ronú kó tó di pọ́ sọ̀rọ̀ tí n bá ti ń ronú kó tó di pọ́ sọ̀rọ̀ ó náà rí pé nǹkan yẹn ń dínkù nítorí tá a bá gbé gbogbo ọ̀rọ̀ sábẹ́ ẹ̀rọ rí a máa mọ pípọ̀ yẹ kí n sọ yìí eléyìí wọ́n fi pamọ́ sí mi lọ́dọ̀ ní tí máa ń sa àwọn èèyàn tọrọ wọn bá ti pọ̀ jù ni pé tó bá ti pàdé pẹ̀lú àwọn tí wọ́n jọ máa sọ̀rọ̀ ẹnu ọ̀mà ọ̀hún yóò mọ̀ wá wò pé ìwọ́n tuntun ti ń bẹ lórí mi tí n ti sọ so fẹ́ fún wọn ní latest information.

ẹni tẹ́ ń pè sẹ́sìn nù mọ̀lẹ́bí yín tí wọ́n ń ta àpò tí wọ́n fi ń sẹ́fẹ̀ ọwọ́ àwọn àpò ẹni tó ń bùkátà ràn lọ́wọ́ lọ́dọ̀ yìí ẹ̀ sọ pọ̀ ní. báyìí pé ní tí ó fi jẹun ní bá ń wá á fún kọ́ mọ́ba àpò torí pọ́nà lè tún sí lọ́la má yẹn ní í ṣe pẹ̀lú tó ju oúnjẹ tó lè fi gbẹ́mìí ró lọ á sọ pọ̀ owó mi dúkìá mi iyì mi kò wá fún kí n máa fi ta ẹni tí ń fẹ̀sìn ọlọ́run sáwàdà kí n máa fi ta lọ́rùn ẹ rí i pé ẹ má sọ jù bá lọ orí wọn náà padà pé ẹ tó gbogbo yẹn agbọ́dọ̀ ṣerú ẹ̀sìn yín ni kó tó di pé kinní kan kò ní di kọ́mẹ́ǹtì mọ́ eléyìí lẹ́bù sí i bẹ́ẹ̀ náà nìjọba ń gbé pé wọ́n ń gbégbá apá àwọn wàràn lọ́wọ́ ká ẹnìkan kan kan ṣe wọn fẹ́ káwọn brothers wọn dìde wọn ṣe ẹ má dìde ẹ jókòó yìí ẹ jókòó yìí ẹ wádìí ẹni tẹ́ ń fẹ́ ká ràn lọ́wọ́ yìí ìhàwó lọ́kọ sí súnà nítorí pé ó ti máa ń ṣẹlẹ̀ nígbà míì wípé ẹ ti ṣèrànlọ́wọ́ fọ́tà súnà ẹni tí ń fẹ́ kẹ́sìn ọlọ́run dáwò ìrànlọ́wọ́ wọn ti tẹ̀ lọ́wọ́ kẹ́ tó máa torí rẹ̀ máa wádìí ẹni tẹ́ ní káràn lọ́wọ́ tí nǹkan ń ṣe tí wọ́n ní wọ́n lọ mú iye owó báyìí wá lọ́sípítù ìhàwó lọ́kọ tẹ̀sìn ọ̀lọ́ nítorí àìmọye ọmọ ní ṣe súnà ní ṣiṣẹ́ bùkátà ràn lọ́wọ́ tá a lè ràn lọ́wọ́ àbí bẹ́ẹ̀ kọ́ sọ àwọn ọlọ́lẹ́tọ̀ọ́ sí ràn lọ́wọ́ jù ó jẹ́ bó ṣe jù náà. ọba ọmọkẹ́yẹ kálẹ̀jọ béèrè kò sí tó burú nísìnyí wọn gbóúnjẹ síbẹ̀ pé serve yourself ẹnì kan ò ní gbóúnjẹ kalẹ̀ pé serve yourself àti kó fa abọ́ mi bẹ̀ àmọ́ tó wáá pàwọn ti bù sínú abọ́ pé ready to eat ìwọ ò ti fẹ́ fóúnjẹ ṣòfò o sì fẹ́ kọjá kó o ti fọwọ́ sí kó tó di pé ìtọ́sẹ́kù yọ sẹ́kù fò nílé táwọn náà fi lọ dànù gbà mí wọ́n sọ pé tọ oúnjẹ tí ẹ bù fún mi ti pọ̀ jù ẹ bá ń wá bọ̀ kan tá a fi dín kù àyè máa jẹ́ iye iye tọ́lọ̀ ń bá kọ́kọ́ ẹ lè jẹ ẹ sábà ń wá bọ̀ kan ẹ bá wá bọ̀ kan ká wá màá bu iye tí mo lè jẹ ní ìsìn tí mo sùn ipá yìí tí wọ́n á nù mí tí mo fẹ́ jẹ tí ìsáàbì ní hàn pọ̀ mu jẹ ni mí tí mo tún bù mbẹ lẹ́yìn lọ́ọ́ dájú. nǹkan haramu ni ìyàwó yín ti wà lórí àárẹ̀ fúngbà díẹ̀ ṣé kìí sàrámù ni káwọn máa pe àtọ̀ àwọn jáde pẹ̀lú ara wọn haramu ni nítorí pé ntọ́nà ń ṣe léèwọ̀ àwáwí eléyìí ò lè sọ́dẹ̀tọ̀ tó bá pé lé níyàwó yín tí ń sàárẹ̀ náà bá wà tó jẹ́ pẹ̀jọ́ ń bẹ́ ń lé náà tó ń ti ń ṣe tó rẹ́ lè kọjá yìí pé òun náà ló dìde yín mú tí àtọ̀ yẹn fi jáde nídìí ẹ̀sẹ̀ lọ àmọ́ pẹ́yìn nìkan lẹ́wọ̀n á lọ máa kọsẹ̀ gbòdì lẹ́ẹ̀ máa fi dígbò gírí títí kátó kan jáde ẹ̀ ti dáhùn. ábìyín léèrè kí ló dé tẹ̀ fi ṣe sọ̀lá tó góòlù lásìkò rẹ̀ nítorí pé àyè dáhùn ìbéèrè ẹ̀sìn lórúkọ àti bẹ̀sìn jẹ́. ẹ̀yin awoye wákàtí ti ń bẹ láàrin dóhùr sí asr wò ṣe dóhùr àwọn alòtún fẹ́ tò lẹ́yìn ìmáàmù tí ń ṣe asr kò fi láǹfààní jàmá mọ ẹ bá sì tún sálámà tán kó tún bójú wẹ̀yìn kó tún ráwọn létí kọ́ màmí kó tún darapọ̀ mọ́ àwọn sọ̀láṣọ̀ asr ajẹ́ kó ṣe dóhùr ń jàmá ó tún ṣe asr ń òfin sì sọ pé ọmọ ti sọ láti lásìkò rẹ̀ òun wò pé àwọn lọ bá wọn ti àṣírí ni náà ìyẹn ni pé yọ sàlàyé ńtọ́fà tóun ò fi ṣe sọ láti lásìkò rẹ̀ tó bá wá já wàá wí tíṣẹ̀rí àgbà wọlé ìgbà náà làwọn àgbẹ̀sọ́ tọ́ fẹ́ni tó fẹ́ ṣe dóòrù gan láti tò lẹ́yìn àṣù nǹkan mìíràn tó náà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك